إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدئ الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أداك فون اللهم بأ الله سبحانه وتعالى ترى صلاة فون نبي محمد صلى الله عليه وسلم kí الله ọmọ ọlọ́run kí wọ́n bẹ pẹ̀lú àwọn sọ̀hábà òṣì ọlọ́run àwọn aráàlú ọmọ ẹbẹ pẹlẹlí kọọkan wá lọkùnrin wa àti lóbìnrin ọlájẹ kan ṣoṣo ọlọmọba allah subhanahu wa ta'ala a máa tẹsíwájú lórí àgbéyẹwò tafsiru suratu shuara látòrí àyà ẹlẹ́ẹ̀keje láti verse seven abẹ́ Allah subhanahu wa ta'ala kó ṣe àlékún àgbọ́yé fóníkàlùkù wa kó lékún ìmánì wa aláàjẹ́kọ̀ ṣoṣo ọlọ́run bá Allah subhanahu أعوذ بالله من الشيطان الرجيم أولم يروا إلى الأرض كم أنبتنا فيها من كل زوج كريم إن في ذلك لآيات وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم ọlọ́ba allah subhanahu wa ta'ala ó sọ fún anábìwa muhammad sallallahu alayhi wa sallam ó lè bá alimọ̀ jẹ́ ìbánisọ̀rọ̀ fún gbogbo ọmọ ènìyàn pàápàá jùlọ àwọn kìfèrí àwọn aláìnígbàgbọ́ àwọn tí wọ́n kọ ọ̀rọ̀ ọlọ́run ọba tí wọ́n kọ ọ́ kalẹ̀ tí wọn ò nígbàgbọ́ nínú àwọn ànábì ọlọ́run tí wọn ti ṣe ọlọ́run ọba lọ́kàn ṣoṣo nínú ìwọ ọlọ́run ìkápá ọlọ́run agbára ọlọ́run ìjọsìn ọlọ́run tó jẹ́tọ̀ rẹ̀. àwọn tí wọ́n já sí pé fàkàdì kẹ́sàbù fàṣàyà tí ìhìnàmbá ọmọ kẹ́rin bí yẹ́sẹ̀ sí lónìí àwọn tí wọ́n gbọ́rọ̀ ọlọ́run tí wọ́n ń pè ní rọ́ ìtọ́lọ́wọ́n ọba tó fi rọ́dìṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam nínú ayat nínú àwọn àmì ńláńlá wàlímọ̀ ìdíjáàtì àvìmà àti àwọn nǹkan àríṣe ìmọ̀ tó tóbi síbẹ̀síbẹ̀ wọn ni kẹ́tàbù wọ́n pe àwọn òjíṣẹ́ òun ọlọ́run ọba wọ́n pè wọ́n nírọ́ wọ́n pe ọ̀rọ̀ ọlọ́run tọ́nà fi ránṣẹ́ sí wọn wọ́n pè nírọ́ wọ́n tún pe ní tí làákàyè wọn tó mà wọ́n tún pè nírọ́ torí di eléyìí lọ́wọ́ bá aláà subhanahu wa ta'ala ló fi ń fi ọ̀rọ̀ wọn rinlẹ̀ nínú ayé yìí wọn náà ní àwọn òkun ọlọ́run tí wọ́n fi ń ṣe awẹ́wà tí wọ́n fi ń ṣe yẹ̀yẹ́ tí wọ́n pè nírọ́ àwọn òjíṣẹ́ òun tí wọ́n fi wọ́n ṣe awẹ́wà tí wọ́n pè nírọ́ ọ̀wọ̀lẹ́mí ọ̀rọ̀ ilẹ̀ làọ́nìkẹ́m àmbàtúnà fi hà ọlọ́run ní síkò ọ̀kan wọn wọn ò ní làákàyè mi láti máa rí lórílẹ̀ yìí àwọn àmì tó tọ́ka sí agbára ọlọ́run ìkápọ̀ ọlọ́run nínú àwọn nǹkan tó ó ń lalẹ̀ wù tó wù láti lẹ́lẹ̀ tó sì dájú pé ìjáde wọn nínú lẹ́lẹ̀ ọlọ́run ọba lóhun ṣe ní méjì méjì takọ tabo ni wọn lọ́wọ́n bá ṣe fìyà kúlẹ̀ ìsọ̀jìn kẹrí òun ṣe méjèèjì ní takọtabo alápọ̀nlé tẹ bá rí léyìí tẹ bá rí èso yìí tó bá kúrò ẹ tún rí èso míì tí ó dùn tẹ bá rí ewé yìí tí ò bá ṣe jẹ fún yín ẹ rí ewé míì tó ṣe jẹ bẹ́ẹ̀ bá rí léyìí tó dùn bí oyin ẹ rí léyìí náà tí ó pọ̀ bí wọ lọ́lẹ́ gbogbo nǹkan pátá olùmọ̀ ọlọ́run bá mú jáde látẹnu lẹ́ẹ̀lẹ̀ tó wá máa jẹ́ méjì méjì níta kan lè tọ̀wọ̀ lára agbára ọlọ́run ìkápọ̀ ọlọ́run lára ẹgbọ́mọ̀tì yìí ni ẹgbọ́mọ̀ ọlọ́run ti tóbi ọlọ́run fi sultani yìí wàjẹ̀lẹ́ láti kọ́dárì yìí wàṣẹ́ àníyìí ìkápọ̀ ọlọ́run agbára ọlọ́run òun náà níyelé yìí inna fi dhalika la aya ọlọ́run ní tẹ bá láàrùn tilẹ̀ dáadáa ẹ máa mọ̀ yí pé àmì àríwòye ń bẹ fún yín nínú àwọn nǹkan tó wọn ọlọ́run bá pè wá sí yìí nítorí ọlọ́run bá dá ní mèremère tó pọ̀ tí ò sẹ́ni tó mọ yóò ká wọn àfi ọlọ́run tó dáa nínú igi nínú ewé nínú ẹja. E inú odò ẹran inú igbó àwọn ọmọ ènìyàn gan ọlọ́run dá wa takọtabo ni bẹ́ẹ̀ náà ló dá àwọn ẹran tó ń bẹ nínú omi takọtabo bẹ́ẹ̀ náà ló dá àwọn igi tó ń bẹ lórílẹ̀ takọtabo àwọn ẹran tó ń bẹ nínú igbó takọtabo. ìnàfìdálìkẹ́lá àyà ọlọ́run ní àmì ó ń bẹ fún ẹ fún yín ẹ̀yin ọmọnìyàn pàápàá jùlọ ẹ̀yin aláìnígbàgbọ́ nínú agbára ọlọ́run ìkápá ọlọ́run torí ẹ ẹ̀rí pé ntọ́lọ́n fi ń bá wa sọ̀rọ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ àwọn nǹkan tá a lè fojú rí ní tá a lè fojú rí ni tá a sì máa ń rí lójoojúmọ́ ìyẹn ni àwọn onímọ̀ fi wọ́n ṣe fún wa ní àlàyé wípé adìlà àwọn èrí tí ọlọ́run ọba tí máa fi ránṣẹ́ sọmọ nìyàn wọ́n ní mẹ́ta ni dá máa ń pè ní delay evidence mẹ́ta ni a ní delilu adelilu alakili a ní a ní adelilu anakili a ní adelilu alakili adelilu anakili méjèèjì ló wà méjì dáhùn afá ló wà nìyẹn àtẹ̀lílu àlàkèlé eléyìí ò lè náà tí wọ́n á pín sí ọ̀nà méjì àwọn evidence táàfù mọ̀ yìí pé áá ọlọ́run ń bẹ táàfù mọ̀ yìí pé kò sẹ́ni tó lágbára tó lọ́run táàfù mọ̀ pé òun nìkan lọ́bọ oníkápá òun nìkan nìjọ́sìn tọ́sí bàbá fi ń ka ẹran alukọ̀hánì méjì fitna ló máa bá pàdé náà kùránì nínú ọ̀rọ̀ ọlọ́run ó mọ̀ bá bẹ́ẹ̀ jẹ̀mọ́ bọ́ ọlọ́run bá bẹ̀rẹ̀ sí ní ròyìn ara rẹ̀ báyìí báyìí báyìí ló wọn ọlọ́run ṣe jẹ́ tó bá rí bẹ́ẹ̀ ẹ̀sìn wọn ọlọ́run dẹ̀lílù nàkìlínù evidence lọ́mọlẹ́ yìí wà kìí sọ̀rọ̀ làákàyè. bàtàlá máa ń ròyìn ara rẹ̀ náà kùránì kẹrin. الله لا إله إلا هو الحي القيوم láti àkótòwò sínú àtúwàlà náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí ọ̀nà ìdẹ̀lílù nàkìlí ni nàkìlí ẹ̀rí ló gbé léyìí wá jìbìrìlù lọ́lọ́run fi léyìí rán nínú ẹ̀ ẹ̀ tún máa rí bí ọlọ́run ní fàtàkùnì ẹ̀ parí òun ọlọ́run òyìí ẹ̀yẹ farihabun ọ̀dọ̀ wọn ọlọ́run ní kẹ́ sábà èbùdó ni.

àwọn nǹkan tí ó mọ̀ ṣe wá láǹfààní ní méjì méjì méjì méjì méjì takọtabo àwa mọ ìyẹn gan inú ilẹ̀ láti wá ọlọ́run sì ṣe wá ní méjì méjì náà ni ó ṣe wá lákọ ó ṣe wá lábo bẹ́ẹ̀ làwọn ẹran nínú tó ń bẹ nínú gbó akọ abo bá a bá ṣe rí akọ ewúrẹ́ lẹ́mọ̀ rí abo bẹ́ẹ̀ náà màálù bẹ́ẹ̀ náà ra fún mi kò sí ẹran kan tẹ́wàá sọ pé ẹran yìí ò akọ ló wà kò sábò. abolúwà kò sákọ kò sí bẹ́ẹ̀ ni ìran ọmọnìyàn náà bàbá ṣe akọ lánàá arábo bẹ́ẹ̀ náà ló wà níbi àwọn igi àwọn ewé àwọn èso àwọn nǹkan ọ̀gbìn allahu akbar bẹ́ẹ̀ náà ló wà náà níbi àwọn ẹran tí ń bẹ nínú odò ni bàbá rí wéèlì àbẹ́jà bàbá ẹ̀ wọ́n ń wíní débi pé wọ́n máa ń pè wọ́n ní kí ni máa ń pè wọ́n lẹ́yìn wọ́n máa ń pè wọ́n ní tọ́jú rárá kéékèèké báyìí pé wọ́n wọ́n máa ń wọ̀n wọ́n máa ń wọ̀n wọ́n tà ní wọ́n ń wíwí gan tọ́jú rárá wọ́n máa ń pè wọ́n tó bá ti rí báyìí ojú rẹ bẹ́ẹ̀ tóbi gan ó fẹ́ẹ́ tóbi dórí ẹ̀ lọ kéékèèké báyìí ni wọ́n wọ́n sì tóbi púpọ̀ wọ́n ṣe máa ń wà náà nù akọ wọn bẹ abo wọn bẹ ẹ wá padà lọ sókè sánà bẹ́ẹ̀ làwọn ẹyẹ akọ abo bọ́lọ̀ ṣe dá oníkálukú nù jẹ̀mọ́ eléyìí ni wọ́n ń jà níyàn báyìí ṣe dá dẹ̀lílù nàkìlí níyàn bẹ́ẹ̀ náà láàgbọ́dọ̀ dẹ́dá dẹ̀lílù àkìlí àgbọ́dọ̀ dá níyàn nílà àkáyè ti yẹ tí n tọ́lọ̀ ń sọ yìí ṣé kò rí bẹ́ẹ̀ ni tó bá ní kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ àwọn ẹja kan wà tẹ́ abo nìkan ni wọ́n kò sáko wọ́n béèrè kí bóun ní wáyé àbẹ́ni àwọn àwọn àbóhùn nìkan ní bẹ tí ó nìkan ní bẹ tó tako làákàyè ó ti tako làákàyè torí ẹ ọlọ́run dá àwọn nǹkan wọ̀nyí ká lè mọ pé làákàyè wa padà síbi agbára ọlọ́run ìkápọ̀ ọlọ́run ni ẹ̀tọ́ ọlọ́run ẹ̀tọ́ ìjọsìn torí ẹ̀ nù gbẹ̀sìgbè bá àbá ti rí alukùránì tọ́lọ́run bó bá sọ kùránì kalẹ̀ fún wa làákàyè tó lálàáfíà tó mọ́ yóò máa fi bíbẹ ọlọ́run ọba yóò máa fẹ́ nílẹ̀ ìtumọ̀ rẹ̀ nìyẹn làákàyè tó dáa tó má tó pé yóò máa fi agbára ọlọ́run ìkápá ọlọ́run ẹ̀tọ́ ọlọ́run ìgbógun fọlọ́run ìyìn ọlọ́run nìkan agbára ọlọ́run yóò máa fi nílẹ̀ ọlọ́ni iná fi dáàlì kàlà áyá wọ́n máa kẹ́ná mi ọlọ́run bí eléyìí àmì ló jẹ́ ìtọ́ka ló jẹ́ ìwòye sí ló jẹ́ àmì ńlá ni tó tọ́ka sí bíbí ọlọ́run gbogbo tọ́lọ́run dá láyé pátájà mọ́ ọlọ́run sí méjì méjì méjì méjì lọ́lọ́run bá ṣe ó ṣe dá àwọn àjọ̀nú ló dá àwọn ènìyàn ẹ̀rí àlùjọ̀nú àìrí wọn ọmọ ènìyàn àmẹ́rí wọn àti di méjì báwọn bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ náà ló dá ó dá sánmà ó dá ilẹ̀ sánmà àti ilẹ̀ akọ àtàbò ni wọ́n akọ òun ní sánmà abo òun nílẹ̀ torí ẹ nígbà sánmà tó jẹ́ akọ bá rọ̀ sílẹ̀ ilẹ̀ ó lóyún tó bá lóyún yóò kó oúnjẹ jáde fún wa tá a máa ń jẹ oúnjẹ kan tọ́mọ ènìyàn ń jẹ tí jábọ́ láti sánmà kò sí gbogbo tá à ń jẹ pátá tá a fi ń ṣara ni ni tá a fi ń ṣàǹfààní tílé ayé fi ń rọrùn fún wa àti inú ilẹ̀ tí wọ́n wù jáde. Allahu akbar. Ọlọ́run ní tòun ti bẹ́ẹ̀ wàmàkẹ́ni akitaru mọ́mìnì ọlọ́ni ọ̀pọ̀lọpọ̀ àwọn kẹfẹ́rí aláìnígbàgbọ́ ni wọ́n sọyìn onímọ̀ yìí ó lè máa jẹ́ kẹfẹ́rí tó já láìnígbàgbọ́ nínú tá a sọ yìí àfi kí làákàyè rẹ̀ kó ti yẹ láàfin mọ́ sọ̀sùn wọn làákàyè nù alimizanu sẹ́rẹ̀ ẹ̀lẹ́ akele sahih ẹ̀lẹ́ akele sẹ́lẹ̀ tábàbà òkúta lẹ́ntì làákàyè tó pé ta ló lórí pé ta kìí ṣe academic qualification náà máa fi ń wọ̀n ní ẹ̀ at least àwọn sáà lọ sí school nígbà gba phd nígbà gba professorship àà ó kàwé gan ó lè kàwé gan kó rí rẹ mọ̀ pé dáadáa nígbà tó lóò kàwé ó ká gbogbo ẹ̀ náà síbẹ̀síbẹ̀ àpáta ló ń lọ forí balẹ̀ fún síbẹ̀síbẹ̀ ìdí omi ìdọ̀tí ńlọ́jọ́sìn síbẹ̀síbẹ̀ ló bá tún tòkun sọ́ lọ́run ẹ̀dákun sí ẹni tí ó rí rẹ pé ìtọ́lọ́run sọ fún wa nù ọmọ kẹ́hìnà tẹ́rù mi ní ọlọ́run ní ọ̀pọ̀lọpọ̀ wọn nìyí aláìnígbàgbọ́ ni wọ́n so ìyẹn kàwé kò ní torí rẹ̀ kó pé kó mú ìyẹn kàwé kò ní kẹ́ni ẹni kọ́pọ̀lọ́ rẹ̀ kó lálàáfíà ẹni tó kàwé tó lo ìwé ìrìnlẹ̀ tó fi mọ ọlọ́run tó fi ṣe ọlọ́run ọlọ́kan ṣoṣo òun ló ń وإن ربك لهو العزيز الرحيم wọ́n náà dáadáa ju òun ọlọ́run ọba yín tóun dá yín tóun pinlẹ̀ yín wo muhammad sallallahu alayhi wa sallam òun ọlọ́run ọba yín lẹ́wọ́ alàzízù rahim ọba alàzízù ni lẹ́wọ́ alàzízù ni mọ́tìlákà èyí tí a pè ní alàzízù láti ní ìzà ni ìzà òun là máa ń pè ní. ìborí ìjẹgàba ìzà kínyàn borí kínyàn lékè kí nǹkan máa ń ẹni kínyàn lékè ọlọ́run lòun ní alẹ́ ìzà tó ní mọ̀tìlákọ̀ ọlọ́run ló ní gbogbo nǹkan pátá lọ́wọ́ bá borí kò sí nǹkan náà nínú tọ́lọ́run ọba tó dá àti gbogbo ẹ̀ pátá ló ń ìkápọ̀ ọlọ́run ìdarí ọlọ́run bó bá ṣe wu ọlọ́run ní ti máa ń darí ìgbà ní ti máa ń darí ọmọ ní ti máa darí ayé ìsàmù so bí gbogbo kìfèrí bá parapọ̀ láti gbógun tọlọ́run wálé ilẹ̀ ilẹ̀ ìsẹ̀tù jẹ̀mí ọlọ́run ló ní iyì òun ló ní àgbéga òun ló ní ìborí bí gbogbo ọmọ ènìyàn láyé lọ́kùnrin lóbìnrin tí wọ́n tún wá ìrànlọ́wọ́ àwọn àlùjọ̀nú lákọlábo wọn tó tún wá ìrànlọ́wọ́ àwọn ẹran lákọlábo wọn ewé igi gbogbo ẹ̀ bá a bá parapọ̀ jama ipa àní sinlọ́n pa àní mọ́lọ́n pa àní pófin ọlọ́run ọlọ́run náà ni ó borí bẹ́ẹ̀ ni ọlọ́run náà ni ó borí ká bá sọ odidi èèyàn kan dájọ́ pé ọlọ́run bá fún un lómú ọlọ́run fún lálàáfíà. La ọlọ́run fún nígbà láàyè àmọ́ wa sọ fún yóò mọ sọ̀rọ̀ ọlọ́run bá fún àmọ́ ṣe kọ́ńtì kọ́ńtì ẹ yóò mọ jẹ́pámọ́nú yóò mọ nígbéraga pé kí ni nǹkan náà kí ni kí ni tẹ́lẹ̀ bá mi sọ àfà tí n bá sin lọ́mọ ìsin lọ́run nìyẹn ó dá ọlọ́run ẹ̀gán kò sí kò sọ́lọ́ kò sí ọlọ́run irọ́ ní gbogbo ẹ̀ káàmù ni ẹ̀sìn àtọ̀húnrè wá ní gbogbo àwọn ọ̀rọ̀ tẹ́lẹ̀ mi ò mọ sọ nìyí. Jama, àìmọ irú wọn bẹ́ẹ̀ tí wọ́n ti sọ tí wọ́n ti lọ ọlọ́run borí wọn ni nígbà àsìkò tó ọlọ́run pa ọlọ́run mú lọ bí kò wá borí òun nìyẹn lánàá ló ń jánu fatapatapatapata zẹni tí ó mọ pẹ̀lú fáàrí pẹ̀lú gbéraga torí pé ó lówó lọ́wọ́ òun wá dà lẹ́yìn ó ti kú ó ti jẹ́ pé ọlọ́run ẹ̀dá kùsọ́ ọlọ́run ò borí ẹ̀ ọlọ́run ti borí ẹ̀ torí ẹ̀ láti gbọ́dọ̀ ṣọ́ra sí kò sí tó o lè ní jẹ̀mọ́ ọlọ́run ló fún ọ ọlọ́run tó wá fún ọ nìyí ìpínlẹ̀ tó fún ọ ó ń bẹ lọ́dọ̀ rẹ̀ á tẹ̀ díẹ̀díẹ̀ torí pé àlẹ́ ìzà àgbéga ìborí ọlọ́run ló ọlọ́run wa iná rọ̀bà kẹlẹ̀ húmọ́lá azizu rọ̀hìn wọn lọ́wọ́n bá ọba alágbèga ọba olùborí lọlọ́run arohim ọba olùkẹ́ni òun náà ni ọlọ́run ọba allah subhanahu wa ta'ala tí ó kẹ gbogbo ẹ̀dá òun náà ọlọ́run jama mùsùlùmí sọ eléyìí ni ó jẹ́ ẹ̀kọ́ fún wa láti mọ̀ wípé gbogbo tá a bá fẹ́ ṣe ká máa rántí pé ọlọ́run ní ọba ti lékè ẹni bá sì wu ọlọ́run ní máa ń gbé lékè ẹni bá wu ọlọ́run ní máa gbé àgbéga fún ẹni bá wu ọlọ́run ní máa gbé iyì fún. ọlọ́run fi gbé àgbéga fún àwọn ànábì rẹ̀ àwọn ànábì ọlọ́run àwọn ni wọ́n borí àwọn ọ̀tọ̀ ọlọ́run bẹ́ẹ̀ náà gbogbo ẹni bá dó nígbàgbọ́ òdodo ẹni ọlọ́run olùdúpá tùsẹ̀ sílẹ̀ fọlọ́run ohun tàn náà ni wọ́n borí àwọn ọ̀tọ̀ ọlọ́run àwọn ọ̀tọ̀ ọlọ́run àwọn ọ̀tá rẹ̀ àwọn ni wọ́n látún bọ̀ tán ẹni máa ń sin ọlọ́run tó mọ́ tó pòfin ọlọ́run mọ́ òun yóò borí ayé yóò borí ayé kí làwọn wá láyé kí làwọn lé láyé ẹlòmíì dẹrù owó ẹlòmíì dẹrù dúkìá ẹlòmíì dẹrù ọmọ ẹlòmíì dẹrù ipò ẹlòmíì dẹrù fáàrí anabi sallallahu alayhi wa sallam onita isa abudu dinar wata isa abudu dirham anabi ni a ah, yóò ṣòfò yóò kábàámọ̀ yóò gé kajẹ ta abudu dinar wa abudu dirham ẹrú owó ó torí owó kò sin náà torí owó kò mọ náà ó torí owó ó ní òsọ náà ó torí owó kò pòfin ọlọ́wọ́n bá náà òun ló ń dá ayé rẹ̀ ayé rẹ̀ òun ló ń dá gbé ló ń dá lò wọn akọrọ ọlọ́wọ́n bá fún agbádànù ẹwà fún ẹ lọ bá wọn ẹ lọ sáájú ìdúnlẹ̀ lọ ṣíwáṣí má wá ṣíwáṣí ní vgc o àwọn ò nídìí ọlọ́run ní vgc à nídìí rárá tọ́lá àmọ́ tó ń jẹ́ bẹ́ẹ̀ olówó làwa olówó la yé mà ẹ̀ máa lọ ajégúnlẹ̀ àgbẹ̀ làwọn tálíkà pọ̀ jẹ́mọ́ lálá rẹ̀ tó ń lo òkè ńjọ́ kan náà ni mímí rẹ̀ tí ń lo òkè ńjọ́ kan náà ni ẹ kàn mọ́ gbọ́ ni pé lágbájá kọ́ wọn ló ti kú. lọ́lọ́ba fi sọ fún alukur'an kẹrì ọlọ́ni kólí wà nábì máa sọ fún wọn kéde fún gbogbo ayé kólá rúmà mọ́ sọ fún wọn láhùnmá olúwa wa mẹ́líkẹ́l mọ́lík ìwọ ni ọba gbogbo ọba gbogbo ìwọ ni ọba ọlọ́rọ̀ ọrọ̀ agbára ipò ìjọlórí ìjọba olúwawọ ọlọ́run ọba aláàníkan ló ní tí ò sí rí rẹ tí ò sáláfíjọ rẹ tí ó tẹ́lẹ̀ mọ́líkà máa ẹni bá wo olúwa ló máa ń fún ní ọlá ẹni bá wú ọlọ́run máa ń gbé síbẹ̀ àwọn èèyàn lè wò pé kò lẹ́tọ̀ọ́ sí ọlọ́run ó sì gbé bẹ́ẹ̀ wọn a sọ pé lágbájá ló mọ̀ lẹ́tọ̀ọ́ sí ọlọ́run ó sì yọ kúrò bẹ́ẹ̀ ọlọ́run jẹ̀ níbi ẹ́ jẹ̀ níbi lé lọ́wọ́ ébò pé ló gbà lọ́wọ́ rẹ̀ tó o ti lè mọ́lìkà mọ̀ tẹ̀sà wọ́tẹ́n zi mọ́lìkà mọ̀ tẹ̀sà ẹni bá wu ọlọ́run àgbà lọ́wọ́ rẹ̀ ẹni tọ́lọ́run ẹni bá sì wọ ọlọ́run ọlọ́run sọ lẹ́ni yẹpẹrẹ ọlọ́run akẹ́bà torí ẹ̀ ẹ̀jẹ̀ agbáfà fọlọ́run àwọn ẹni ọlọ́run máa ń fún ní àgbéga tí máa ń fún ní iyì àwọn ànágbé rẹ̀ àti gbogbo ẹnikẹ́ni tó bá gbélé ayé láti pòfin ọlọ́run ọba mọ́ láti sí lọ́run àwọn eléyìí ò ní ọlọ́run máa ń sọ wọ́n dẹni àgbéga bẹ́ẹ̀ ni ẹ̀wọ̀n máa nábẹ́ ọlọ́run tí wọ́n borí wọ́n borí bẹ́ẹ̀ ni kí yẹn ṣiṣẹ́ tí ó rí bẹ́ẹ̀ yíṣẹ́ iṣẹ́ tá a ṣe kó yin ni tó gbé ni tó sọ ni irú ẹni bẹ́ẹ̀ òun náà ni ẹni tí a sọ pé ó ní àgbéga ẹni tó lágbéga òun náà nìyẹn kì í ṣe dọ́dá sípẹ́tọ̀ ó kàn wá láyé lásán ó wálé ayé lásán kò sí lọ́hùn kò mọ lọ́hùn kò pa òfin ọlọ́run ọba mọ́ òun tọ̀hún kò láṣeyọrí. ẹ̀rú ayé ọlọ́run fún tọ̀hún ṣe. وإذ نادى ربك موسى أن ائت القوم الظالمين قوم فرعون ألا يتقون قال رب إني أخاف أن يكذبون ويضيق صدري ولا قلب لساني فأرسل إلى هارون ولهم علي ذنب فأخاف أن يقتلون قال كلا فاذهبا بآياتنا إنا معكم مستمعون فأتيا فرعون فقولا إن رسول رب العالمين أن أرسل معنا بني إسرائيل قال ألم ربك فينا وليدا ولبثت فينا من عمرك سنين وفعلت فعلتك التي فعلت وأنت من الكافرين قال فعلتها إذا وأنا من الضالين ففررت منكم لما خفتكم فوهب لي ربي حكما وجعلني من المرسلين وتلك نعمة تمنها علي أن عبدت بني إسرائيل لينا الله الله سبحانه وتعالى الله تفدى وقدى سبيتان ìtàn kan nínú àwọn ànábì rẹ̀ kó lè bàa lè máa jẹ́ àríwòye àríkọ́ṣe àríkọ́gbọ́n kó lè bàa lè máa jẹ́ ìkìlọ̀ ìtanijí fún gbogbo oníkálukú wa àtàwọn tí ó mọ wá lẹ́yìn wa nínú ọmọnìyàn nínú àlùjọ̀nú tí wọ́n mọ gbọ́rọ̀ ọlọ́run jẹ̀máà ọmọ ènìyàn abùkátà tí wọ́n pè ní àtẹ̀m̀bì àtẹ̀m̀bì kátanijí kápẹni sákèèsí kí ló dé ọlọ́run ò dá wa ní pípé bẹ́ẹ̀ ni tá a bá fè ní mọ̀ áfọ̀lá gbàgbé tá a bá fè ní ṣe áfọ̀lá ṣe àìrántí bọ́lá dá wa nu àpilẹ̀dá àti mùsùlùmí àti kẹfẹ́rí gbogbo tá a bá ti ń pè ní ọmọnìyàn pátá àbùkátà tẹ̀m̀bì kan máa tawájí bẹ́ẹ̀ ni nígbà míì ìtají nígbà míì a máa wá pẹ̀lú líle ìgbà míì ìtají pẹ̀lú a máa wá pẹ̀lú rírọ̀ nígbà míì ìtají a máa wá pẹ̀lú àríkọ̀ṣe ìyẹn ni tí wọ́n fẹ́ ká ṣe tí wọ́n fẹ́ ká kọ́ ká lò lára nǹkan kan wọ́n pò wá sí nǹkan ọ̀ tí ò rí nǹkan báyìí ni ò rí lágbádá ni kí sì máa ṣe ìwọ lè ṣe irú rẹ̀ ni ẹ́ a ti ń wí wí wí wí ò yí padà tí ò rí eléyìí kó bá ṣọ̀rẹ́ ò rí eléyìí kó bá lò kó mu ní kòríkòsùn kó kọ́ lára rẹ̀ ni nígbà míì a máa wá pẹ̀lú àríkọ́gbọ́n tí ò ní jáde pọ́ ṣe ó mọ sọ fún wa ah, ah, kí ni máa ń ṣèwọ̀ ẹ̀ ìyànà tó ní yàn sọ fún ọ à ń sọ fún ọ àwọn ẹgbẹ́ rẹ wọ́n ń bẹ lẹ́wọ̀n àwọn ẹgbẹ́ rẹ báyìí báyìí ló ti ṣẹlẹ̀ sí wọn àwọn tí wọ́n nírú wà báyìí ti ń bẹ lọ́wọ́ rẹ tí wọ́n ní lọ́wọ́ àtúbọ̀tán wọn mọ̀ dáa àríkọ́gbọ́n nù kò wá sígbà tí wọn lè pe ní sákèsí kò sígbà tí wọn lè tanijí bẹ́ẹ̀ ni kò sígbà náà kò sí àsìkò náà kò sórí ìṣesí náà lásán ni lálẹ́ ni lórúkànjọ́ ni láfẹ̀mọ́júmọ́ ni sígbà tá ìpè sákèsí kò dẹ̀ síbi tó wà ó ń bẹ lórí ìjókòó wọn a máa pè sákèsí náà ó ń bẹ lórí ìdúró ó ń bẹ lórí ìrìn à ẹ̀rẹ̀ à ń bá mi sọ̀rọ̀ kiri ẹ̀ tiẹ̀ jẹ́ kí n tiẹ̀ jókòó náà rárá ṣáàtọ̀ fún ẹ pé wọn ìpè sákèsí lórí ìdúró nì tó ọmọ ènìyàn ni wá a ní ìkẹ́pẹ́ wa láti ṣe àkíyèsí àwọn gbólóhùn tí alukurani máa ń lò fún àkíyèsí lára rẹ̀ òun náà ni zikirọ̀ zikirọ̀ ìrántí lára rẹ̀ òun náà ni àlèwáàzù àlèwáàzù àlèwáàzù wáàsí lára ẹni yẹn lára rẹ̀ òun náà ni arọ̀jád ìtọ́nisọ́nà ìfi ọ̀nà mọ́ni lára rẹ̀ ẹni yẹn lára rẹ̀ òun náà ni àlèhìdáyà àlèhìdáyà nínú ẹ̀ òun náà ni àlèhìmù ìmọ̀ ìmọ̀ ọmọ pípé ní sákèésí nígbà tá a bá display àìmọ̀ kan wọ́n wá fi ìmọ̀ wọ́n fi hàn wá àá bá nǹkan là ṣe ṣe báyìí là ṣe ṣe tára àkíyèsí náà nìyẹn nínú ẹ̀ òun náà ni alqisas itan kan fìtàn pé ní sákèèsí jama so ohun tí wọ́n fi ń pè sákèèsí pọ̀ tàbá wà lùkùrán kẹrí ẹ̀rí pé gbogbo ẹ̀ pátá náà ló ń bẹ ń bẹ̀ àmọ́ nínú àwọn ìtàn tọ́lọ̀ fi ń pè ní sákèèsí náà lùkùrán ìtàn ìkan nínú àwọn anábì bànú ìsọ̀ráyílà jama kìí ṣe ìtàn anábì yìí nìkan o àwọn anábì bànú ìsọ̀ráyílà nínú wọn ọlọ́run sọ̀tàn wọn àmẹ́nìkan bẹ nínú wọn ìtàn rẹ̀ a mìnà àṣírọ́ filikisas nínú àwọn ìtàn tó léyìí ni kódà lẹ́yìn tàn nábì wa muhammad sallallahu alayhi wa sallam kò sẹ́ni tó ní ìtàn tó tó ànábì náà kò sẹ́ni tí ó ní ìtàn tó kún fún ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ lẹ́yìn tí anábì wa muhammad sallallahu alaihi wa sallam tó ju ìtàn anábì ta anábì yìí lọ torí ẹ̀ lọ́lọ́run máa ń pọ̀ ó máa ń pòórì ìtàn anábì lè fún wa lọ́pọ̀lọpọ̀ ní alukur'an kẹrì bàbá ti rí súrà tó gùn dáadáa súrà tó gùn dáadáa bọ́lá ọba sọ̀tàn àwọn anábì rẹ̀ ó sì máa ní ó yóò sọ ìtàn anábì yẹn anábì wo ni anábì wa musa alayhi salatu wa salam òun ni ànábì tó tóbi jù náà bá nínú àwọn ànábì àwọn ìsọ̀rọ̀ ayélá ọwọ́ mi nínú olùlẹ̀ àsìmí nínú àwọn ànábì olùlẹ̀ àsìmí ni àwọn ànábì kan bẹ tírásípẹ́ àwọn ẹni wọ̀nyí gbogbo àwọn ànábì ọlọ́run pátá èyí tá a mọ̀ tá a mọ̀ gbogbo wọn ni wọ́n ṣe sùúrù wọ́n ṣe ìfaradà wọ́n ṣe sùúrù láti gba òfin ọlọ́run wọ́n ṣe sùúrù àti lo òfin ọlọ́run lórí ara wọn wọ́n ṣe sùúrù àti lo òfin ọlọ́run lórí àwọn ọmọ ènìyàn tọ́lọ̀ ọ̀rọ̀ wọn sí wọ́n tún wá ṣe sùúrù lórí feedback ìyẹn ní ìfarani ìgbógunti tí àwọn ọmọ ènìyàn kan dájú ẹ̀kọ́ wọn wọ́n ṣe sùúrù wọn tó dé lẹ́yìn olè kí wọ́n yí ọ̀rọ̀ ọlọ́run padà wọn tó dé lẹ́yìn olè kí wọ́n ka ọ̀rọ̀ ọlọ́run kọ́ kọ́ kalẹ̀ tọ́ pàtì wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n ṣe sùúrù gbogbo àwọn ànájọ ọlọ́run bẹ́ẹ̀ ni. aláwọ̀ kan wọ́n ń bẹ nínú wọn sùúrù tí wọ́n nìyí ó tún lé kan sùúrù tí wọ́n ẹ́ ó tún ju sùúrù àwọn yòókù lọ àwọn làwọn ń pè ní nílùú azmi nínú rúṣùl márùn ni wọn muhammad sallallahu alayhi wa sallam musa isa ibrahim nuhu alayhi musalatu wa salam àwọn márùn ni làwọn ń pè ní nílùú azmi nínú rúṣùl torí ẹ ìtàn wọn gbáǹkó gbi ni gbáǹkó gbi ní ìtàn wọn ẹ dákun sí ìtàn nuhu lábẹ́ sọ láàrin gbáǹkó gbi mẹ́ẹ̀ anabi wa nuhu alayhi salatu wa salam ìtàn kún fọfọfọ náà kùránù kẹrì láti ìbẹ̀rẹ̀ dópin tí ó lò lára láti máa pé àwọn èèyàn sójú ọ̀nà ọlọ́run ní tí ò dín ní ẹgbẹ̀rún ọdún ó dín ní àádọ́ta kò dín kò dín sí náírà fifty years anabi wa nuhu ló lò salatu wa salam ẹ̀kọ́ pọ̀ ìlànà pọ̀ òwòye sí pọ̀ nínú ìtàn rẹ̀ ó lè ba lè jẹ́ ẹ̀kọ́ fún wọn tó ń gbọ́ mi fún mi tí mò ń sọ̀rọ̀ fáwọn àtàǹbẹ̀ láyé àwọn tó ń bọ̀ lẹ́yìn wa náà yóò jẹ́kọ̀ fún wọn àwọn tí wọ́n tá a bá láyé nígbà fi ṣẹ̀kọ́nù nínú àwọn ẹni eré yẹn dáadáa ọmọ ìlúwàbí ẹ̀dá bẹ́ẹ̀ náà ni ànábìwa musa alayhi salatu wa salam àwọn gbáǹkọ́ gbé ẹ̀kọ́ àwọn gbáǹkọ́ gbé àwọn ìwòye sí ìpènisákèésí ó pọ̀ nínú tán rẹ̀ sanabiwa isa la fẹ́ sọ ni tá ń pè ní jésù alayhi salatu wa salam àwọn ẹ̀kọ́ ńláńláńláńláńláńlá àwọn ìfaradà ìfarani àwọn àdánwò tó ju àdánwò lọ àwọn èèyàn wọn gbé kó àwọn ànábì ọlọ́run báyìí síbẹ̀síbẹ̀ wọ́n ṣe sùúrù nínú ẹ̀ òun náà ni ibrahim alayhi salatu wa salam ṣé tán ibrahim pamọ́ ó pamọ́ ó mọ̀ ní alukur'ani lọ́sọ́dún bá kọ́rọ̀ òkú ń bẹ bọ́ sí súrátù súrà míì ó mọ bá bá bá ó pọ̀ ní alukura hánì ìtànàbíwá ibrahim aleyhi salatu wa salam ìtọ́jú rẹ̀ rí nínú àwọn àdánwò àwọn àgbákò àwọn ìfarani látọ̀dọ̀ àwọn ẹni tí wọ́n fẹ́ pè sójú ọ̀nà ọlọ́run síbẹ̀síbẹ̀ nǹkan wọ́n gbógun tì wọ́n jama káwá parí gbogbo ẹ̀ síbi ìtàn anábìwa muhammad sallallahu alayhi wa sallam anábì tó lọ́lá jù anabi tó ga jù anabi tó níyì jù anabi tó nípò jù anabi tí ò sí irú rẹ̀ nínú àwọn anabi ọlọ́run tí ò sí irú rẹ̀ nínú àwọn òjíṣẹ́ ọlọ́run bẹ́ẹ̀ ni kò sí irú anabi wa muhammad sallallahu alayhi wa sallam gbogbo àwọn anabi ọlọ́run pátá ọlọ́run máa ń rán wọn sí àwọn ẹ̀ṣà kan nínú àwọn ènìyàn ni ẹ̀rí muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run sí gbogbo ilé ayé àtàlójọ́nú àti èèyàn gbogbo ẹ̀ pátá rasulu rabbil alamin rasulu ilal alamin rasulu alamin òjíṣẹ́ gbogbo ayé lànàbíwá muhammad sallallahu alayhi wa sallam ìtàn rẹ̀ á kọ gbọ́ kọ gbọ́ á mọ kọ gbọ́ gbogbo gbà síbẹ̀síbẹ̀ a lè kó ìtàn rẹ̀ tán ìtànàbíwá muhammad sallallahu alayhi wa sallam ó lọ́jà sí rẹ̀rẹ̀ ni ẹ̀kọ́ mi làfẹ́ sọ mbẹ́ àwọn ẹ̀kọ́ lọ́kàn òjọ̀ kan àwọn òye jẹmọ́ ní gbogbo ayé bá ń tán bá rọ̀ mọ́ ìtànà a lè kọ́ a lè kó ìtàn rẹ̀ tán a lè kọ́ ẹ̀kọ́ nínú ìtàn rẹ̀ a lè kọ́ tán torí ẹ̀ òun lẹ́ni tọ́lọ̀ ń sọ ìtàn rẹ̀ nínú kẹrì pé bó wà nà ó wà pé gbọ́dọ̀ ní ìwọ muhammad ìwọ ìwọ bẹ́ẹ̀ kọ́ kùránì gẹ́gẹ́ gbogbo tó bá ti ń kà nínú alukurani àyà kan méjì mẹ́ta mẹ́rin tó bá ti bá pàdé màmá pé ọlọ́run fi ràn ní lára àtànábìnú ìníjọ kan ọlọ́run bá sọ fún báyìí ọlọ́run tó wá sọ fún báyìí ọlọ́run sọ sóra ìkalẹ̀ fún ọlọ́run sọ àìkalẹ̀ fún lára àtànábìnú àná torí ẹ̀ òun lẹni títọ̀ rẹ̀ tó pọ̀ nínú alukurani kẹrin ẹni ẹlẹ́ẹ̀kejì olùdájúwa musa aleyhi salatu wa salam torí ìdí eléyìí ọlọ́run wá fẹ́ dá wa padà àtònígbàgbọ́ òdodo àwa mùsùlùmí àti àwọn tí èsè mùsùlùmí náà tí wọ́n jẹ́ kéfìrí aláìnígbàgbọ́ nínú ọ̀rọ̀ ọlọ́run aláìnígbàgbọ́ nínú bíbí ọlọ́run aláìmọ̀ sin ọlọ́run lọ́kàn ṣoṣo ọlọ́run fẹ́ dóní kálukú wa padà ó fẹ́ fún wa ní ìtàn ẹ sì rí ìtàn náà bá fún wa náà kùrọ̀hánì kẹrí kìí ṣe ìtàn àlọ́ àpagbè kìí ṣe ìtàn àjàntí kìí ṣe ìtàn ẹwẹlú ẹwẹlé hmm, ìtàn tó lálàáfíà tó ìṣẹlẹ tó ṣẹlẹ ni torí ẹ àìjàyàn àìpè ńrọ ẹmí wa kì í máa gbọn lórí pé sódodo ni àbí àbí rọ só lè rí bẹ àbí kó má rí bẹ ẹmí ẹni kì í máa lọ lórí rẹ ẹmí rẹ gbọdọ fún ilẹ pípẹ àkóso ìdíkẹlẹ náà nù tọ́lọ́ ń sọ hánàbí sọ wọn á ní olùmọ̀ bóyá ó lè má kúrò lẹ́nu títí yẹ tó bá pèrè mùsùlùmí tó bá sọ eléyìí jáde o ti bọ́ síláàmù kúrò lẹ́ tí bẹ́lá rẹ̀ ti bọ́ dànù torí ẹ̀ àtọ́lọ́ ń sọ òrìtàn dodo àìmọye kan tọ́pọ̀lọpọ̀ yín máa ń gbà wọlé kó dodo ni bẹ́ẹ̀ sì ni pàápàá rẹ̀ ẹ̀yin kò mọ́ kódà ó ń bẹ nínú ẹ̀dá iná mọ̀ pé ìtàn yìí ìrọ̀lẹ́lẹ́yìí tí wọ́n náà mọ̀ ẹ sì gbà bẹ́ẹ̀ tó jẹ́ àwọn ìtàn irọ́ lẹ́wọ̀n á ní pé nígbà tó lọ́wọ́ dàlẹ́ ayé adìẹ lọ́lọ́run dá adìẹ lọ́lọ́run wájú sáàní ayé ẹ́ bàtọ́ lọ́wọ́ tẹ̀ tó wá ju adìẹ yẹn nìyí wá dẹ́pẹ́ ilé ìfẹ́ lọ́lọ́run bá ju adìẹ sí adìẹ bá tan ẹsẹ̀ rẹ̀ ká ó tàn sọ́tún tàn sósì tàn síwájú tàn sẹ́yìn ló bá dilé ayé labara amẹ́ríkà labara ilé ẹ̀mọ́ labara ní gbogbo ẹ̀ <laughs> lọ́dọ̀ ti tiẹ̀ létí ìgbéná kí n dẹ́ mọ́ ń pè nítan ilẹ̀ yorùbá náà kan ẹ́ nígbà tó dìdú àwọn bọ̀ ó dìdú àwọn òbí ó dìdú òní bàbá bẹ́ẹ̀ ni kò níyà ọlọ́jábọ́ láti sánmà ni bẹ́ẹ̀ náà ibẹ̀ ẹ máa gbọ́ tó wá fọ́ nílé o wọ́n lóun là kọ́kọ́ dúdú àlà kọ́kọ́ tọ̀ nígbà dúdú àwọn ajá kọ́kọ́ ni nígbà tó wà wọ́n níbi tó wá bọ́lẹ̀ tó balẹ̀ sí àwọn èèyàn kan bẹ́ẹ̀ mẹ́ẹ̀ ah ta nígbà lókè yìí ẹgbẹ́ ti takora yìí òun kọ́ làkọ́kọ́ mọ́nù òun kọ́ làkọ́kọ́ òun kọ́ làkọ́kọ́ ọ̀pọ̀lọpọ̀ ìtàn tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn láyé máa ń gbára lé tó máa ń fẹ̀yìn tì tó fi máa ń kílèmù ìlú tó fi máa ń kílèmù ilẹ̀ tó fi máa ń kílèmù ìran jẹ̀mọ́ àbálọ̀wọ̀ dáadáa àhesọ àròsọ lásán ló pọ̀ mí ọ̀pọ̀lọpọ̀ tán dáàbòrí ẹ̀ para wa sí dáàbòrí ẹ̀jà òmò iye ọdún tí mo dákẹ́kẹ́ àti ilẹ̀ ẹ̀bẹ̀ tán para wọn ẹ ẹni ilé àti ọ̀fà wọn wọ̀ tí wọ́n para wọn ni ìlóbu àti ìlú kan bẹ́ẹ̀ ní ìlóbu wọ́n para wọn ni lórí kí ni ìtàn náà ni wọ́n jókòó sí ìtàn ni wọ́n jókòó sí kò sí nǹkan kan bẹ́ẹ̀ ìtàn ni ìtàn ni jama ń bẹ nínú ẹgbẹ́ àjàǹtí èlé ni wọ́n náà mú dání náà so ìtàn tó jẹ́ ìtàn tí ò fìdí tí ò fìdí jókòó awáyé mọ́ so ìtàn ọlọ́run lánàá wá pè nírọ́ à kẹlà kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ torí ẹ̀ wọ́n náà bá ti sọ̀tọ̀ fún wa náà kò hánì òdodo ni anabi sallallahu alayhi wa sallam ó sọ̀tọ̀ fún wa nínú ọ̀rọ̀ rẹ̀ òdodo ni ayédáyé ayépẹ̀rọ̀ òdodo ní tó ṣẹlẹ̀ nu èyí tọ́lọ́ bá sì ní òrí bẹ́ẹ̀ nínú ìtàn kò rí bẹ́ẹ̀ tọ́lọ́ bá sì ní dánábí ní òrí bẹ́ẹ̀ nínú ìtàn kò rí bẹ́ẹ̀ náà àmì ìtọ́lọ̀ bá ti dákẹ́ táwọn bá ti dákẹ́ tọ̀ àwọn awòye sí fúnra wa awòye sí ìwọ̀nba láàlewọ́ mọ̀ ìwọ̀nba láwàyí mọ̀ ìwọ̀nba láwàyí mọ̀ ìwọ̀nba láwàyí mọ̀ torí ẹ ẹ bọ̀ bá wọn tàn ní àwọn ìtàn ìdí twenty four century tá a wà yìí kò yẹ kó máa jáde lẹ́nu ìyẹn mọ́ àmọ́ ẹ sì tún máa gbọ́ náà lẹ́nu àwọn ẹlòmíì. torí ẹ̀ ọlọ́wà dá padà síbi ìtàn anábì wa musa aleyhi salatu wa salam inshàlá àmà tẹ̀síwájú next week lórí ìtàn musa aleyhi salatu wa salam àti firaun tànàbí wa harun aleyhi salam abi allah subhanahu wa ta'ala kó ṣàlékún àgbáyé fún wa wa sallallahu ala sayyidina muhammadin wa ala alihi wa ashabihi wa sallama والسلام عليكم ورحمه الله وبركاته